حديث أو كلام حديث أو كلام حديث 29 يعني حديث ثلاثة عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بينما رجل يمشي بطريق وجد حسن شوق على الطريق فأعقره فشكر الله له فضرر حديث ثاني من يروى إسلام تبدي téèyàn kà fojú di ní pé eléyọ̀ jẹ́ ìjọba téèyàn bá ti ṣe látara bẹ́ẹ̀ ọlọ́run dúpẹ́ fún yàn kila ti àdéhùn sọ̀rọ̀ wá sí àdéhùn náà àbá àbúrò lọ́wọ́ àdéhùn ọ̀rọ̀ ti ọ̀rọ̀ àti ọlọ́wọ́ bá fún un gbà ó sọ pé bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ ló ń yẹ sí ibi sọ̀rọ̀ láàrin ibi tí ọmọkùnrin kan ọmọ ènìyàn kan yóò máa kọjá lọ lójú ọ̀nà lọ́ba sì rí gómìnà ṣẹ́wọ̀ àwọn ẹtùkùn bíi ẹ̀gún lójú ọ̀nà ẹ̀ náà máa gbé ọwọ́ ọdún wọn ti sẹ́ gbogbo ọ̀nà àbí kò jẹ́ pé bóyá àtàkùn ló ti ẹ̀wọ́ débẹ̀ iṣẹ́ tí ká lọ pé àwọn olówó débẹ̀ àwọn àkọ́ bẹ́ẹ̀ ọkọ̀ lẹ́sẹ̀ ọkọ̀ kẹta tó sábà wọ́ gbogbo ọ̀nà tí àwọn èèyàn ń gbà tó sì jẹ́ ẹ̀gbọ́n. wọ́n jẹ́ àdàkùn ìrànlọ́wọ́ fi ìpàlìkà ibi ẹlẹ́kùn lójú ọ̀nà fa àkàrà ọba wọ kú lójú ọ̀nà ẹ̀rí àkàrà ẹni pé ó fà sẹ́yìn kó lójú ọ̀nà kó wọn bà máa fún àwọn èèyàn dẹ́sẹ̀ arábìnrin fà látara tó ṣe yẹn ṣàkàrà lọ náà sì dúpẹ́ fún a ah, ọmọ sí o ṣe ńlá ló sí i tẹ̀ wọ́n tọ́lọ̀ bá ti dúpẹ́ fún yàn tọ́lọ̀ wọ́n dúpẹ́ fún yàn àkọsí déyàn lè dúpẹ́ fún yàn ẹni ọlọ́ọ̀ bá dúpẹ́ fún ọlọ́ọ̀ sọ̀rọ̀ ìbútọ̀ fún yàn nìyẹn tọ́lọ̀ wọ́n dúpẹ́ fún yàn tí ó dúpẹ́ fún yàn láti dẹ́ náà mo dúpẹ́ tó ṣe ẹ̀sán rẹ̀ rí àjẹ́nà rẹ̀ òkùnrin ẹni fàjẹ̀dá ọ̀gbìnà sọ́bà jẹ́nẹ̀dá ọ̀háríyà anábì tó lọ́wọ́ àdìsílà anábì ní tó ṣe yẹ kó nǹkan fọlọ́ òkùnkùn kódà fà níta wọn ló ṣe yìí gbàgbà ọ̀la wọn ló sì fún gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tó fẹ́ náà wọlé ẹwà àwọn ọ̀gá tí ò tí ò ní báyìí nípa ẹni tó pọ̀ kí ṣe gé ẹ̀gún nìkan. gbé mi rárá kò ní ṣe bẹ́ẹ̀ gbogbo tó bá ti jẹ́ ìpalára ìdágbẹ́ tó bá ti fún fún alójú ọ̀nà báyìí nígbà tó lọ́wọ́ tó ti ẹ̀ ti fún wọ̀ yẹn wọ́n rárá wá ra mọ kó bẹ́ẹ̀ wọ́n rárá wá jìnnàjìnnà níbi tí òsì nílé máa ń lò lẹ́sẹ̀ ẹ ojú ọ̀nà ti ti ní mọ́tò èyí wọn kọ́ kọ́ wá ní mọ́tò lé lọ́wọ́ ní kọ́ ní lọ́la kódà ìlú ìfọwọ́ yẹn lọ́wọ́ nǹkan tí nítorí palára wo ní nǹkan yẹn ṣùgbọ́n wàá wò lọ́kà ah, ọmọ tó bá wù bàbá yìí jẹ́ o torí kò ní nǹkan náà tó sì dóore ọlọ́wọ́ àwọn ọ̀gá àwọn ọ̀gá náà lẹ́tọ̀ọ́ sí i wọ́n kọ́ ọmọ kọ́ wọ́n kí tẹ̀lé kọ́ wọ́n bàjẹ́ yìí wọ́n náà lẹ́tọ̀ọ́ sí sọ káàpì bọ̀ tó sì dóore bọ́lọ̀ fún wọn ti fún yẹn nìyẹn torí ìdí eléyìí káwa náà káàpì sẹ́mi ó tún wá ní ìtumọ̀ màáríyà ní ìlà pé yóò gbé ìdájọ́ pé lójú ọ̀nà kì í ṣe ìta àárín lójú ọ̀nà yìí nìkan níbi iṣẹ́ ẹni téèyàn ń ṣe orí pé nǹkan kan lè pa á la bóyá ó ń wà fún tó lè jẹ́ ìpalára fún tó o sì mọ̀ ìgbà àtúntò yìí ó lè jẹ́ ìpalára fún tó bá kú ní kó o tó lọ́wọ́ tó bá kí o sùn eléyìí ó gbé ìdájọ́ pé lójú ọ̀nà kọ̀ọ̀lá lórí àwọn ọ̀gá tó ń ṣe tí ò dáa irú ẹni yẹn ọ̀rọ̀ bá ọba sọ̀rọ̀ torí pé kó o pé dàgbà kò mú ọlọ́wọ́ bá lè sọ̀rọ̀ láti sọ̀rọ̀ lórí ẹ̀ torí ìdílé gbogbo ọ̀nà táwọn nǹkan yẹn náà tuntun kó sínú tẹ̀kọ́ tó bá lùkọ́ náà bá lọ sí i á rí bá ìṣòro ìnira ni wọ́n fẹ́ gbé kò mẹ́ni tó bá ti gbé kò mọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n fún kéré àwọn ọmọ ìgbà tí wọ́n pè nǹkan ńláńlá ni àkọ́lá àdébí ti ká wọ̀nyí pé nínú ọ̀gá tó ṣe pé àwọn èèyàn ọ̀gá fún mi tó sì jẹ́ ládàládà abẹ́rẹ́ bàtà lánàá mẹ́ wọ àwọn ọmọ wọ̀nyí bọ́dọ̀ máa ti ṣe kọ́ lọ́jọ́ wa lórí ìlú yẹ nítorí kò sí sáwọn ìsáwọn ìlú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló ní فنقول الله كفنا من الله خير ولا نقول يا رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم